gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì sinimá òṣùpá ẹ̀ tí lè wo àdẹ̀ tí lè jẹ́ kẹ́ rí wo ẹ̀rẹ̀ tí lè rí wo àfi tí ẹ bá tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ̀ torí pé tí ẹ bá ti tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ni ẹ máa láǹfààní láti wo apá kejì torí pé a máa send notification sí nígbà tí ó bá jáde ẹ jẹ́ kí gbogbo wa kan sára sí Àpáta TV fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wa torí pé sinimá yìí ó ń gba omijé lójú èèyàn ẹ̀ á rí i pé iṣẹ́ takuntakun ni àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ni wọ́n ṣe fún wa gbogbo àwọn tí wọ́n bá ti wá wo sinimá yìí ẹ eh, òṣèré tó bá mọ̀ ní pé a sí jùlọ ń fẹ́ kí àwọn òṣèré náà sínú comment section tó wà lábẹ́ fídíò yìí torí pé òṣèré tí orúkọ rẹ̀ bá ti fi lè pọ̀ jù nínú comment section ni a máa lò sínú àwọn sinimá wa èyí tó máa jáde sí ojú ìwòran wa lórí youtube channel ẹ eh, gbogbo àwọn tí wọ́n mọ̀ pé nígbà tí àwọn wo sinimá yìí lọ́wọ́ ẹ eh, omi yọ lójú wa tí a sì section kí a nawọ́ sókè kí a hi ẹ gbogbo àwọn tí wọ́n mọ̀ pé a nífẹ̀ẹ́ sí sinimá subscribe button tó wà ní sàlẹ̀ fídíò lè bá wo apá kejì sinimá òṣùpá nígbà tí a bá gbé jáde sí orí youtube channel.